الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعن شداد بن الهاج رضي الله عنه أن رجلا من الأعراب جاء إلى النبي صلى الله عليه وسلم فآمن به واتبعه شداد بن الهاد ọlọ́mbà sàlékún ìyọnu rẹ̀ fún gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hábà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. ọ̀nì arákùnrin kan wá nínú àwọn tí ń gbé ìgbèríko lójú sallallahu wa sallam ẹni pé kìí tí ń rí ànábì ní ojúmọ́ kò gbé nù Madina kò gbé nù ìlú. fa amana ọgbọ́rọ̀ lẹ́nu sallallahu ó sì gbà ọgbà ọgbà tá ànábì yìí gbà fọlọ́ ọ̀tẹ̀lá ànábì sallallahu alaihi wasallam thumma qala ni wọ́n sọ báyìí fún ànábì uhajiru ma'ak fa awsa bihi an-nabiyyu sallallahu alaihi wasallam ba'd ashabihi ńgbọ́ di àsìkò tọ́lọ̀ ń pa ànábì láṣẹ sallallahu alaihi wasallam kò ṣeé jura láti Mákà lọ Mádínà arákùnrin lóhun náà tẹ̀lé wa ànábì ànábì ti gbà kódà ànábì ní kí ọ̀kan nínú àwọn sọ̀hábà tí ó ti gba ìsìláàmù ṣáájú rẹ̀ tí wọ́n mójútó máa kọ́ lẹ́sìn ìjọba méjì tí wọ́n fún. فلما كان الغزاة غنم النبي صلى الله عليه وسلم شيئا وقسم وقسم له فأعطى أصحابه ما قسم له وكان يرعى ظهرهم فلما جاء دفعوه إليه فقال ما هذا ألم يوان ببه تلا النبي صلى الله عليه وسلم تاوان صحابة وعدا سيكو ogun kan nínú àwọn ogun tá a nẹbi já sallallahu alayhi wa sallam èyí tí wọn kó ní ọ̀rọ̀ ogun ànábì ni ó pín fara kan yìí náà bẹ́ẹ̀ wọn tẹ̀lé wọn lógun àmọ́ gbogbo ìtí wọn kó kalẹ̀ níra nǹkan mi wọn ní nǹkankan òun ní bá wọn mójútó ńgbà wọn wá pín nǹkan tiẹ̀ náà tí wọ́n pín fún ẹni tí ò retí irú ó ní máa ha àlà kí lélẹ́yìí. قالوا قسم قسم لك النبي صلى الله عليه وسلم لا تكيني النبي يوم يعقف به فأخذه فجاء به إلى النبي صلى الله عليه وسلم arákùnrin bá mú gbogbo tí wọn pín fún yìí ọdọdọ ànábì sallallahu alaihi wasallam irú tó wí ńgbà tí àwọn tó kó fún kó fún ọba tó wí bá ànábì náà pé máa rà àdá ìlélẹyìí iṣẹ́ wo mo ṣe ti mo tọ́ sí eléyìí. ọ̀la qasamtuhu laka ànábì níbẹ̀ ni bí mo ti fún àwọn ìyókù náà mo fún ọ náà ìfún tiẹ̀ nù bàbá kó nǹkan nǹkan tá a bá rí lọ́rọ̀ òkun èmi tí mo ní ń pín fún yín náà ni gbogbo ń tí ọlọ́run lé ànábì sọnù àdéhùn kan pé gbogbo ń tọ́lọ̀ ń yọ̀ǹda fún mi ń bẹ́ kò ju one over five lọ one over five yìí náà yìí náà yẹn tún padà pín fún ẹ̀dá fún tóyún náà jẹ́kọ̀ọ́ fún wa o ọlọ́run bá fi yàn so lórí ọlọ́run bá ní kọ́ ṣe pé wọ́n lòún pín nǹkan èyí ṣe pé kí gbogbo rẹ̀ ọ wá jẹ́ kí àbí táwọn mọ̀lẹ́bí rẹ̀ o níbi a máa sọ pé lẹ́yìn sàyí ìní kankan ní ọ̀rọ̀ yín ilẹ̀ lóhùnsù àti one over five wàlúhùnsù mardúdún àlẹ́kùn ẹ̀yin náà lẹ́yìn ti padà ná one over five ọ̀hún náà arákùnrin yìí ànábì yìí bẹ́ẹ̀ fún kọ́lá máa hàlà hàdà ìtàbà àtúkà á ní ọmọ ìpẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀ tì ẹ ti mìsírídì intention mi o ìdí mi torí ẹgbà ìsìlámù kọ yìí o èyí pé kí n bá àmọ́ rí nǹkan pín o àwọn sọ̀hábì àjẹbí sallallahu alaihi wasallam kò béèrè nǹkan wọ́n pín fún wọ́n tún lọ kó bá ànábì èyí ẹ ti jẹ́ ànábì ní jẹun láàrín tí mo torí ẹgbà ìsìlámù kọ yìí o ọgbọ́yẹ̀ gbọ́mi yé o ìwọ̀n oúnjẹ wa nú ẹ̀sìn o àlìkìyàmà àlìjẹ́nà mọ́ wáwá o. ما على هذا اتبعتك ولكن اتبعتك على أن أرمي هنا وأشار إلى حلق بسهم فأموت فأدخل الجنة wa nabi ngba tí mo ní bẹ bá ṣe tán tẹ̀ ń lo ogun ẹ̀ pèsè mi náà torí tí mo wí bẹ́ẹ̀ kọ́ yìí o èsì ń gba pé o ìdí mo torí ẹ wá fọwọ́ lé ọrùn rẹ̀ báyìí pé ìdí mo torí ẹ ní pé kémi náà jáde pẹ̀lú yín bọ́ bá la ikú lọ fún ọba lọ fún ọwọ́ àlìjáná èsè tó ń torí nǹkan àtún lẹ o ẹ dákun kó owó tán ní rẹ̀ sí babalá ìṣètọ́lọ́ mi ò tán ní rẹ̀ sí asọ́njọ́ ní lẹ́yìn bá jáde jihada ìṣẹ̀lẹ̀ ìlà tí wọ́n wá pín nǹkan ogun tó òun náà àní ọ̀la ìfì ìyẹn ni pé bí ìbá ti pé nítorí tó fi lọ́nà làfi mọ́rọ̀ mọ̀sán abákọ̀ àwọn ọmọdé ń ṣe competition kùránì pé àníyàn tó fi lọ́ọ́ ṣe é òun làníyàn tọ́lọ̀ ní a bá wá fún ọ ní nǹkan bẹ́ẹ̀ lálẹ́ òṣè nǹkan kan o àmọ́ ọmọ tí ó gbọ́ pé nítorí pé wọ́n pín mọ́tò fáwọn kan lẹ́sìn àbí nítorí pé wọ́n fáwọn kan ní mílíọ̀nù lọ́wọ́ àtúrí ẹ̀ ni wọ́n lọ ṣe mọ̀rọ́jà ni wọ́n múra àníyàn ti alukurani kọ́ wọn mọ́ o àníyàn tọ́lọ́ ní ẹja ní bọ́lọ̀ ń bá ọ̀kẹ́ wá sí wọ̀ bàbá wa rí nǹkan tí wọ́n pín fún wa ń bẹ̀ arákùnrin yìí ó yọ abẹ́gá wa nẹ́bí nítorí tèmi ìtẹ̀lé ọkọ yìí o bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn sọ̀hábì ànẹ́bí rí sallallahu alaihi wasallam wa ridwanullahi alaihi. wa qala in tasduq Allahu yasduquk ànábì ní bọ́ba ikú òdodo lọ sọ ọlọ́run yóò mú ojú omi fẹ́ ọba ìpè ní torí ẹ̀ tẹ̀lé mi nù ìwọ máa wọ ọlọ́run fàlábì fún kọ́lí ìlànà tó máa náhàdù fi pèsè àlẹ́ làádù wọn ní ọ̀pẹ sí gbà ní àwọn ọ̀tá mi tún dé bí wọ́n fẹ́ bá wọn jà àwọn náà sì dìde ìjà sí wọn. فأتي به النبي صلى الله عليه وسلم يحمل قد أصابه سهم haythu àṣà ọ̀pẹ́ ni wọ́n bá gbókò arákùnrin yìí ojú ìjà ànábi yóò sì yóò sì ojú rẹ̀ wò yóò sì wò lọ́ba rí i pé ọ̀kan kan ibi tó fọwọ́ lé ń bí ọrùn rẹ̀ náà ní ọ̀fà ti bà pé nítorí torí ẹ̀sẹ̀ yọ níjọ́ tí ń sọ fún ànábi yóò ní kí wọ́n ta òun níbi báyìí ibẹ̀ gan lọ́ba ti ti ànábi ànábi yìí fún jọ́nà sọ̀rọ̀ báyìí kó dodo lọ́wọ́ sọ ọlọ́wọ́ gbọ́ lódodo ọlọ́run sì gbà lódodo bẹ́ẹ̀ náà ń jẹ́ pé bí yẹn bá wá sí sí ẹ̀ ọlọ́run bá rí yá ìdílé yìí ń sọ lẹ́nu bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹnu lásán ó lánìyàn bẹ́ẹ̀ ọgbà gbọ́ bẹ́ẹ̀ ọlọ́run mú èrò rẹ̀ ṣẹ o àlùjànnà tó lòun wá ọlọ́run fún o faqala nabiyyu sallallahu alayhi wa sallam àhùwàhù ànábì tí wọ́n á ń béèrè ká sọkùnrin tí ń fọwọ́ kan bìkan lọ́rùn rẹ̀ jò ní lẹ́ẹ̀kan kọ́ yìí ni wọ́n lóun náà ní kọ́ọ̀lù náà ọ̀là sọ́dà kọ̀ lọ́ ọ̀sọ́dà kọ̀ wù ọgbọ́lọ́hùn sòdodo ọlọ́run náà sì gbà sọ òdodo. ẹni ọba tan ọlọ́run lórí ara ẹ̀ lọ́tàn o ẹni ọba sì gbólódodo pẹ̀lú ọlọ́run òdodo náà lọ́lọ́run ẹ̀ bá lò lọ́mọ́ta àti gbogbo wa lólódodo. wọ́n ṣe wá lẹ́ni tí ọkàn máa jánu ìrora lẹ́mẹjọ́ kan máa ta àwọn èèyàn ò lè tan ọlọ́run o níyàn bá ti rí ni kó pèrè o bọ́ọ̀ bá pèrè bákan fáwa táwa léèyàn rè ni ọ́ ọlọ́mọdé ọ̀wà o ẹ̀dàkùn ọ̀dọ̀wọ̀ wa nínú tí ó ń wá láwùjọ táàbí pé yìí òun ni àjẹsílá kéèyàn ọmọ pé tọlọ́run lòun ṣe kó sì tẹ ọ̀kan lóòótọ́ pé tọlọ́run ni ọmọ wa kankan bẹ́ẹ̀ ìtàwọn sọ̀hábẹ́ yẹn bá ní tọ́lọ́run làwọn tó ń ṣe tọ́lọ́run náà ni kò sáníyàn mí lábẹ́ rẹ̀ ó lẹ́ lómi torí òṣèlú pé àwọn ìjọba mọ́sálásí náà ń gbà a bá pè wọ́n kí wọ́n lè dáhùn torí ẹ̀ ní fi múra kẹ̀kẹ́kẹ́ gbogbo kẹ̀kẹ́ lómi ní mọ́sálásí àdúgbò torí ìtọ́fẹ́ gbà bíi pé bọ́bá yá kí wọ́n tò lẹ́yìn mi èyí wọ́n dá o ǹjọ́ ọba ṣe bọ́ọ̀bà wáyé ọlọ́wọ́gbé ọmọ wáyé àmọ́ má fi ẹ̀sìn bójú ọmọ fi wá kíni ọmọ fi wáyé ẹjọ́ rẹ̀ fi jẹ kò sínú ìsìláàmù pé ọmọ wáyé o má wà lọ́nà haramu ni o àmọ́ dáhùn èèyàn mọ̀ pé ẹ̀rí lẹ́yìn tí ń ṣe yìí o ìjẹ ni o ìjẹ lòún gbélé yìí wá o ìjẹ halali sì ni o wọ́n fi ẹ̀sìn bójú ọmọ fi wáyé o kódà o kéèyàn má wàá pọ̀ fún méjèèjì torí ẹlòmíì bọ́lọ́run bá ní òní ráyè òun náà òní rí o sì ti balùkìyàmà ta ní ẹ bá balùkìyàmà ta yọ jẹ ẹmọ kó lóṣì méjì nù lọ́run níjà lóṣì ọ̀kan kan o. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم